ẹ kú ọjọ́ mẹ́ta kan làákí ẹni tá a rí ti pẹ́ ẹ̀rì wá làákérú ọ̀nà ẹ máa kú ojú ọjọ́ bójú ọjọ́ ṣe rí lápá ọ̀dọ̀ yín a máa kú ojúmọ́ ṣáàjí láyọ̀ ṣáájú ẹ̀jẹ̀ kọ́kọ́ fìgbà fọlọ́run adániwáyé ọba tí dúró tini tí kìí jẹ́ kojú ó tini àrí ìró àlá ọba tí ààbò rẹ̀ kárí gbogbo ayé ọba tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tó ní ọpọlọ jù kábíyèsí rẹ̀ ọlọ́run mi bó jẹ́ ká tún rí ojúmọ́ orí lénìí ọlọ́run èní ti bẹ̀rẹ̀ lójú wa o jẹ́ kó parí lójú wa láyọ̀ àtàlàáfíà ẹ mà káàbọ̀ sórí àkọ́tún ètò ojúmọ́ ire níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ nínú ilé bá a ṣe ń gbé lálàáfíà èyí tá a fi ń jẹ́ kí gbogbo nǹkan wa kó máa lọ déédéé àwọn ọmọ ọdún náà máa lálùbáríkà a ti dédìí ohun tá a mọ̀ ṣe lójoojúmọ́ torí pé wọ́n ní igbe kíkẹ́ báyìí kì í pẹ̀yẹ lóko a mà ti dédìí ẹ ọlọ́run ọ̀rọ̀ wa dọwọ́ rẹ lénìí àtàwa àtàwọn tí ó máa gbọ́ wa ń lé má kọ́rọ̀ wa tà sí ara wa o àwọn ọmọ ọ̀dùnnà alálùbáríkà àmà ti dé Adédèjì Adémúyìwá lórúkọ mi jẹ́ hmm. kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn máa ń pè mí olú ọmọ ni mí ọmọ ní mo ṣe àyínà ọmọ ní mo ṣe ànákùrú ọmọ òwe kàlà tí ń tan náà sán ọmọ aláràlá ògbẹrẹgẹdẹ lódò ògbólú ọmọ òkè mẹ́ta lódò ògbólú ẹ mà kú bójú ọjọ́ ti rí ẹ ṣáà tí mo bá ṣe máa ń ṣe torí pé ẹyẹ wa kì í fapá kan fò nítorí pé àìrìnpọ̀ níjọmọ ejò yà mo ti mú ọmọ alágbò wá tó jẹ́ pé ìfun ẹran ni wọ́n ń tà nílé tiwọn ọmọ ní fun ẹran bóò ṣe gbé fun ẹran wá lé ó sì fun ẹran wá ń yọ kan tá a ni. ojúmọ́ ti mọ́ mo dúpẹ́ òre orin yìí náà ni ọlọ́run gbọ́ pẹ̀ mí dàkún gbẹ̀yìn mi olúwa ojúmọ́ tí mo wà lẹ́nìí ojúmọ́ òre ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ àlàáfíà tó ń ṣàìkú baálé ọ̀rọ̀ ọ̀dẹ̀ òdùbí ṣàlàáfíà lẹwà gbogbo ilé kọ́ àwọn ọkọ yín ńkọ́ àwọn ìyàwó yín ńkọ́ ṣàlàáfíà làwọn ọmọ náà wà ṣé ń gbúra àwọn bàbá àtàwọn màmá ṣàlàáfíà ni gbogbo wọn wà ẹ̀yà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó ń ṣọ́ wa lójoojúmọ́ ṣé àwọn kí táwa bá sọ mí báyìí tẹ́yìn náà bá dẹ̀ gbọ́ ó máa ń dàbí àbá nígbà tá a bá sọ pé à ń lọ lẹ́nu yìí o àtúpadà wa lọ́sẹ̀ tó ń bọ̀ o kọ́lọ́njà ríra wa látàláfíà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ló ti lọ èèyàn ló ti sùn tí ò jí mọ́ ṣùgbọ́n lóun ò jẹ́ kí tèmi àtẹ̀yìn kó rí bẹ́ẹ̀ rí pẹ́pẹ́ ló yẹ fọ́lọ́hún adúpẹ́ lọ́dọ̀ ọlọ́hún àlàáfíà làwa táwa bá yí àlàáfíà làwa náà wà ọlá tó rera ibi ronkan mo lówó yọ̀ lèmi ń jẹ́ èmi lọ́mọ ajílẹ̀ ẹ̀ṣọ́ ọmọ ajílẹ̀ gbogbo máa dára bí ebi láì gbadémọ̀ lá òkè òkè kọ̀nàkọ̀nà mo jẹ́ tánu ní mẹ́sàn àgbò ẹnì kan wà kí n jẹ́ mẹ́sàn àgbò kó mọ̀ làgbò ńlẹ̀ o àgbò dúdú bọ̀ lọ́jọ́ ó wà lẹ́kùlé bàbá tèmi gbogbo apátápátá la ní kọ́ńdú wa lára tá a ṣàgbọ̀sálẹ̀ wóròmùwóròmù tó bá dàbẹ́ ní pẹ́jọ́ mi ti ń pẹ̀ wá jùlọ ẹ ṣáà sì mọ̀ kọ́ máa tẹ́ ní wíjọ́ ni ní kí wóròwórò rẹ̀ mú bá gbọ̀n sílẹ̀ lẹ́ni mo ti bẹ́jọ́ èmi kọ́ wàá sọ́dọ̀ owó ni ẹ káàbọ̀ sákòtò ètò wa ètò yìí ojúmọ́ rere tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láwùjọ láàrin ilé láàrin ọkọ àtìyàwó láàrin ẹ̀gbọ́n àtàbúrò láàrin ọmọ sóòbí bí ilé wa ṣe máa dùn tó ṣe máa dán táwùjọ wa tó ṣe máa máa dùn tó máa lọ síwájú òun náà la wà fún lórí ètò yìí lórí tẹlifíṣàn yín Orísun tẹ́ fẹ́ràn jùlọ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ohun táwọn máa mú wá fún yín lónìí ohun tó jẹ́ pé ó ṣe pàtàkì ni torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n pé àti kékeré la ti ń pẹ̀ka àrókò torí tó bá ti dàgbà tán ẹbọ ló máa máa gbà tábà tètè fi àwọn òye nǹkan kan yé àwọn nítorí ẹ̀ ló ṣe ṣe pàtàkì ká ṣàlàyé fún wọn pàtàkì ohun tí nǹkan yìí jẹ́ kí ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí a fẹ́ sọ̀rọ̀ nípa pàtàkì dídá àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ nípa ìbáṣepọ̀ èyí táwọn eléyìnbó ń pè ní sex education nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lénìí nìyẹn bó ṣe ṣe pàtàkì sí kí ni kókó ẹ̀ gan kí ni ìtumọ̀ nǹkan tó ń pè ní pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ ìbáṣepọ̀ pàápàá kí ni pàtàkì tó jẹ́ láwùjọ láàárín àwọn ọmọ wa kí ni ìdí tá a fi gbọ́dọ̀ ṣe ó ṣe pàtàkì kí ni ìdí ẹ̀ gbogbo ẹ̀ pátápátá òun la máa mú wá fún yín tá a bá ṣe kí ló lè fà tá a bá ṣe tí wọn ò bá gbọ́ kí ló lè fà gbogbo ẹ̀ pátápátá la máa nà afẹ́fẹ́ lẹ́nu kọ́kọ́rọ́. Hmm, ilẹ̀kùn. <laughs> ṣé o tún ẹ̀yára lé eh. ṣé ẹ rí i pé jẹ́jẹ́jẹ́jẹ́ mi ọmọ ọlọ́run ni mo wà lẹ́nu ṣe rí i pé ó kọ́kọ́ ta sí mi lálákọ̀ọ́kọ́ ó di one hole mi sọ̀rọ̀ ó lé mi o ọmọ alágbò màá dẹ̀ ṣe ìfun àgbò wa ẹ mọ mi sọ̀rọ̀ ó ṣojú yín àbí ẹ̀yin náà ẹ̀ ṣáda fún yín ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ó di two o ní ìsìn ó ti wá nìyẹn o mo ní kọ́kọ́rọ́ ọ̀rọ̀ o ó ti wá sọ pé èmi ilẹ̀kùn ṣé ẹ rí i pé òun ló kọ́kọ́ tọ́jà tèmi bá gbèsè tèmi dé sọ ní mi ẹ̀ fẹ́lẹ́ ọ̀ nímọ̀ pé bọ̀dá ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́ ló ń wájà mi o it's okay continue. a ẹ̀yin ni adájọ́ láàrin èmi àti ẹ̀ tó bá fẹ́ pe orúkọ ẹ̀ kó má máa sọnù báyìí kó má máa sọnù báyìí kó pè straight kọ́rùn ẹ̀ wà mí tọ́lẹ̀ wá èmi ni kó má máa ṣe bẹ́ẹ̀. orúkọ ẹni bá da a máa fi ń ṣèyàn ọgàn ni nà wọn náà wọ ọmọ nà ọ̀rọ̀ orúkọ mi rò mí ọlá tó rẹra ọlá tó pọ̀ tó ṣẹ́kù tó tó fi rẹra tó tó fi ṣakọ ọlá tó rẹra jọ kí lórúkọ ẹ̀. adáfẹ́yìn ara alẹ́ jàre ṣé ẹ mọ̀ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ. bẹ́ẹ̀ hmm. ni ẹ jẹ́ ká máa wo orúkọ tá a máa sọ àwọn ọmọ wa nítorí pé ọmọ tá a bá sọ ní gbẹ̀ngà yóò máa ga sókè ni orúkọ tá a bá ń sọ ọmọ ó ní í ṣe pẹ̀lú ọjọ́ ayé rẹ o ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ gbà ẹ wo ohun tá a máa gbéyẹ̀wò lénìí hmm. bí ti ẹ̀ gbọ́ gbogbo òyìnbó mo gbọ́ education ní ohun tó sọ. ẹhẹ gbọ́ education mọ̀ pé òyìnbó tó gbọ́ pé bíi mẹ́ta mọ̀ pé ọmọ hmm. Hmm. àbí ọmọ fire o tún mọ̀ education. mo mọ̀ education bí mo gbọ́ òyìnbó mo mọ̀ òyìnbó mẹ́ta yẹn. ẹ ríran wo ṣé ẹ rí ta bá ń sọ nípa ìbáṣepọ̀ akúti mọ ohun tá à ń sọ àbí tá a bá ń sọ nípa ìgbẹ̀kọ́ ìyẹn tó wà lọ́tọ̀ ìyẹn ni pé ẹ̀kọ́ lórí ìbálòpọ̀ gbogbo àná la mọ ohun tá à ń pè ní ìbálòpọ̀ àbí torí mo lérò pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ ti jókòó tọgbọ́tọgbọ́ lè ní láti bomi ọgbọ́n mu lórí ètò yìí torí pé àwa ò ní sọ̀rọ̀ ká má fa kúkú nú ẹ̀ yọ torí àwọn ọ̀rọ̀ tí ń ṣe ni ní ààrin àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ là máa mú jáde. Hmm. báwo ni a ṣe ń dá àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ lórí ìbáṣepọ̀ torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n máa ní eh, tí a bá kọ̀ láti ṣe ohun tó yẹ ká ṣe láàárọ̀ tá a bá fi sọ̀sán wọ́n ní ìṣòro ni ó jẹ́ torí pé àwọn àgbà bọ̀ nínú ìwé òwe Yorùbá. Hmm. orí kí ni ẹsẹ̀ kí ni. orí wọn ẹsẹ̀ ẹsẹ̀ nine. ó ní nínú ìwé Yorùbá wọ́n ní hmm, wọ́n ṣe hùn hmm, lẹ́ẹ̀mẹ́ta wá mi ṣe hùn ẹyọ kan ṣẹ̀kan sí. wọ́n ní ohun tá a bá kọ̀ tá a ṣe wọ́n ló máa padà jágbà ẹni ni wọ́n wá sọ ní òwe yorùbá wípé ìgbélé yáná ni ìgbóko yá oòrùn àgbẹ̀ tó bá jẹ́ pé òtútù mú un ó wá jókòó sí iná ó ń yá iná nígbà tó bá máa yá tó bá máa dóko oòrùn á ti ràn á tó máa yá oòrùn náà làwọn bàbá wa ṣe ní ìgbélé yáná àdàfún ẹ̀ wọ̀nyí àdàfún ẹ̀ máa ṣerú ẹ̀ fún ẹ̀ ẹ̀yin kọ́sítọ́mà mi mo ní ìgbélé yáná ni ìgbóko yá oòrùn ọmọ tá a bá kọ̀ tá ò kọ́ ní ògbélé tá a bá kọ́ ta irú ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ àwọn ọmọ yín àwọn nǹkan tó yẹ kẹ́ ṣé kì í ṣe ìta ni wọ́n ti máa bá yín kọ́ ọ wálé torí ọmọ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ kọ́ nílé ìta ni wọ́n ó ti kọ́ ọ ẹ máa wo àwọn ọmọ kámútẹ̀lé kò káṣọ tàpárá ẹ náà wo girl yìí ṣe é kó set ṣe é bó ṣe ń ṣe ọrùn bíi fáànù ibo tí ò róróró ṣe é rí ẹ gbọ́ wà òkè torí pé wọ́n kọ̀ láti lé ni ẹ wè mí náà ọmọ rẹ̀ kárí ọmọ ọlá ọmọ rẹ̀ ẹ mi ẹ mi lọ́tún ẹ rí mi lọ́sì ọmọ rẹ̀ ẹ̀kọ́ wò lẹ́yìn kọ́ àwọn ọmọ yín hmm. nítorí pé wọ́n kọ́ àwa làwa ṣe wà ń bì í báwo ni ìbá ti rí kó jẹ́ pé lẹ́yìn ọ̀la àwọn ọmọ tí yín á lè jókòó rú ìjókòó tá a wà yìí táwọn náà máa kọ́ àwọn èèyàn òun la ṣe torí ẹ̀ wá o ká wá fi àwọn nǹkan tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ká wá ṣe àfikún rẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe pàtàkì lórí bẹ́ẹ̀ ṣe máa kọ́ àwọn ọmọ yín lórí ìbálòpọ̀ nítorí àwọn nǹkan míì ohun tẹ́ òyìn ò bá mọ̀ ó hmm. ṣàgbà ẹni ohun tẹ́ ẹ̀ mọ̀ ó ṣàgbà yín o ẹ mọ́ mi jẹ́ ìjàgbá lẹ́nu jẹ́ inú ẹ̀ ló pé mo ń ẹ mọ́ mi how are you. sọ pé bébì hey yes darling baby yes darling sọmi na Tabatubu kọ́ńtàn continue. àgbàyà ni ẹjọ mo ti gbé tèmi náyà mo gbé tèmi náyà. jẹ́rí ní ìgbà tí ojú dúdú hmm. àbí ìgbà tó wà ní orúnkún tójú wà lórúnkún. ṣé ẹ pé àwọn ọmọ a àwọn òbí wa tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni. tọ́ba ni má ṣe kínní ìwọ́gun tiẹ̀ ní dàbẹ́ ẹ̀ tó lè mọ̀ pé ó ṣeé ṣe kó o ṣe kó já sọ́run hmm. níbi tí lílù wọn máa fi ṣe ọmọ mi léṣe ṣùgbọ́n táyé bá ṣe ń yí ká máa báyé yí tábà wáyé tá a wà ń sìn àti kúrò ní kọ̀ǹpútà age àti bọ́ sí jet age níṣẹ́ là ń fò láyé tá a wà ń sìn ayé tá a wà ń sìn àná mọ́mọ́ bíi ti tẹ́lẹ̀ torí pé a ti kà kún abuse ń sìn ìyẹn àkọ́kọ́ ayé tá a wà ń sìn ẹ̀rọ alátagbà àgbáyé yìí ó ti jẹ́ kójú àwọn ọmọ wa kó là toríṣiríṣi nǹkan débi wípé a lè fi dúdú pe funfun fún ọmọ a lè pòyìnbó láàrin a lè pe àfín lóyìnbó mọ́ wọ́n ti mọ̀ yàtọ̀ ẹ̀ nítorí náà sàn báyìí ló yẹ ká rìn torí pé àwọn ọmọ tá a rò pa à ń tàn àwọn gan ti gbọ́n hmm. kò dẹ̀ sí ìbẹ̀rù òbí bẹ́ẹ̀ gẹ́ mọ́ débi wípé tẹ bá sọ pé má ṣe kíní yo tí ò sí àlàyé nínú ẹ̀ táwọn ọmọ ẹ máa kọ̀ gbọ́ sí i lẹ́nu nísìnyí bá a bá ṣe ń sọ̀rọ̀ a máa ń fi àlàyé sí i ni pé junior má dé rí tẹlifíṣàn yìí mọ́mì wáì ló máa tẹ̀lé kò ní sọ pé yes ma mọ́mì why ló máa tẹ̀lé mọ́mì why máa ní ẹ̀hẹ́n you see this television has spoil it o if you touch it iná fáyà gbàgàm ó máa ṣọ́ọ̀kì ẹ gbogbo pé iná máa gbé ẹ̀hẹ́n aráàlú pé ẹ̀hẹ́n òun fẹ́ kí iná gbé òun asàsẹ̀yìn ṣùgbọ́n tẹ bá ní junior don touch it ọ̀ ó máa touch ẹ o torí àwọn ọmọ ta wà nísìn wọ́n fẹ́ ṣe òfin tó tó gbogbo nǹkan ìdí nìyẹn tó fi ṣe pàtàkì yìí pé gbogbo ọ̀rọ̀ tá a bá ń ṣe nísìnyí ó gbọ́dọ̀ ní àlàyé tó kún dẹ́dẹ́ tó kún dáadáa nínú. àwọn ọmọ yín ẹ ti mọ̀ yìí pé ọlọ́run má jẹ́ ká lùgbàdì àwọn ẹni ibi. àmín. àwọn ọkùnrin àtàwọn obìnrin tọ́jà àgbà àyà àgbà òṣì àgbà tí ò tólé wọ́n pọ̀ níta apani tí kì í fẹ́ rí dà. dà bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwọn nǹkan tí wọn tiẹ̀ lè rò sára wọn lọ́mọ máa hmm. fi ṣe fọ́ọ̀mù ẹlòmíì nígbà tí wọ́n wà kékeré à ń pè ní sex abuse sexual abuse kí wọ́n máa violate àwọn ọmọ yín àbí kí wọ́n máa fọwọ́ kàn wọ́n ní ọ̀nà àìtọ́ hmm. tí ẹ bá ṣàlàyé fáwọn ọmọ yín pé ìwọ nìkan ló lè fọwọ́ kan bíi báyìí ìwọ nìkan ló lè ṣe nǹkan báyìí fúnra ẹ tí lágbájá ládà ẹbí ẹ o àbọ̀ rẹ o àbáràdúgbò ẹ o tó bá ti ṣe báyìí báyìí báyìí báyìí fún ẹ tètè fẹjọ́ sùn mí kí n lè mọ ìgbésẹ̀ tí máa gbé kò wá jẹ́ pé àwọn aráalé wa nìkan sílẹ̀ àbáwọn aráàta àwọn òbí gan a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó máa lajú wa sílẹ̀ báyìí láti máa ṣọ́ ara wa ọlọ́run má jẹ́ ká bó lórí burúkú dòwò pọ̀ o tẹ bá wo news lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i pé ẹ máa rí ìmí tó máa sọ pé bàbá ló ń fọwọ́ kan mẹ́ lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ lẹ máa sọ pé ẹ máa rí ìmí tó máa sọ pé àǹtí kan ló ń fọwọ́ kan àbúrò ẹ̀ lọ́nà àìtọ́ nǹkan tá à ń sọ ni yí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹni olóhùn lóko òun lodò tó bá dé sọ̀rọ̀ ẹ̀kọ́ náà ló máa padà wá bá torí ẹ̀ mo fẹ́ kẹ́ súnmọ́ tẹlifíṣàn yín kẹ́ ẹ jókòó kẹ́ ẹ para ilé kẹ́ ẹ para òde kẹ́kẹ́ gbogbo àwọn tí wọ́n lọ́mọ àtàwọn tó ń gbèrò láti bímọ ipe àtàwọn alágbàtọ́ pàápàá ipe ètò wa ojúmọ́ ire tó ń sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ó ti kí ni ó ti kulẹ̀ báyìí sórí ètò alẹ́ fẹ́ sọ̀rọ̀ tó máa bá àwọn òwe tó máa dẹ̀ kọ́ àwọn òbí lẹ́gbọ́n lọ́wọ́ à ń bọ̀ ẹ̀ má lọ síbi kankan. iná fáyà gbàgà.